tí wàá gbéra lẹ̀ onídé gbàgbẹ́ bá dóko làárọ̀ àgbẹ̀ gbàtà bá ni làárọ̀ ẹni. ọ̀bẹ̀rẹ̀ ti gbẹ̀gẹ̀ má fi bí péré má fi re pé bí má sì fòlòlò fọ́hùn ẹjọ́ ọ̀tún ẹjọ́ òsì ẹ̀rìndínlógún ẹrú olùfẹ́ ire. ọmọ yìí ó ti gbégún létí ó ti tòṣà láyà ó ti dẹ́bọ́ra àjọ̀nù bó ti wà yìí òun gangan la bá máa pè lóòṣà. ìjọba ní ọ̀sà ẹni wọ́n ti sì tó tó tilẹ̀ sọ́wọ́. ẹ wá ẹ bọ́ bá a nà ọ́ àti ọmọ ọdún bàbá wa sì kàn. ṣé ilẹ̀ ń tẹ̀lé débi ló rọ sóòrì. wá àmọ́ ayé kí ló rẹ̀ fojú ríran. pẹ̀lú ọjọ́ ní sùpà fún àjọ. ṣé nǹkan tí mo ṣe é sí mo tún ti jẹ̀bi. ó kè mo rẹ́ni tó fẹ́ náà pàmòdè gbé jẹ́ kó má bàa pa sí mi lọ́rùn. mi lè ṣáájú yín kùnà kò sí ọ̀rọ̀ sí kankan tó máa ṣe gbọ́ tèmi ò ṣá. ọ̀yá gbogbo ọwọ́ kọ́wọ́ gbogbo ọwọ́ ibi ibi kó padà sílé. hod tiwa head of us tiwa gangan bàbá o. ṣé o ti ya wèrè kankan báyìí o wà kìsà ṣòkòtò o ò dé bọ́tì dáadáa ẹ̀wù o wá fi irun ẹ̀ ṣe tírí kọlọ̀ nígbà tí ẹ̀ wọlé sí ayé àtijọ́ ṣé mo lè pàdé ẹ̀ ń tàǹsì kí n náwó sí ẹ pé ọmọ àbúrò mi lélẹ́yìí. àlàyé gbogbo fíìmù tẹ yà sílẹ̀ yìí èmi mọ̀ gbà tí pátú ẹ̀ máa jáde o. tó o sì mọ ipò ọjọ́ méjì ló kù ká ṣe pèsè fóòṣà. sọ ara ẹ kọlọmbà sọ ẹ má jẹ́ kí n yí àdéhùn. bàbá ti ń pèsè ẹbọ fóòṣà olóòrùn òun náà lá máa fọmọ rẹ. kárọ̀tì gbogbo tó bá pín ráìsì tó bá pín ráìsì tó bá rẹ̀ wọ́n abẹ́ fẹ́ràn sí i tí ó bá ti sẹ́ran jẹ́ bẹ́ẹ̀ tó bá fọ ẹlómi lò bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọmọ orí ẹgbẹ́ bọ́ọ̀dì. ọmọ bóyá máa ṣẹlẹ̀ ó máa ṣe mí kíkan máa pààyàn lẹ́kùn kíkan máa banú èèyàn jẹ́ ni. bí kí n rán ọmọ ọlọ́mọ tó ń lọ kí n ṣe kí ni kí n ti gò wọ́lẹ́gbẹ̀ẹ́. kọ́ máa ṣèkó mọ́ níbì kan kó kíní yẹn dẹ̀ sọ fún pé wo àárín ìkómọ lọ kó gbọ́mọ kó sún jẹ kí kíní sọ fún pé kó lọ mọ́bẹ̀ kó dẹ̀ wọ kíchìn lọ kó lọ mọ́bẹ̀ kó dẹ̀ wo nǹkan ọmọkùnrin mi sùn sùn kó ge fèé kó dẹ̀ roast ẹ̀ kó dẹ̀ jù sẹ́nu kó jẹ́.